ìyíní oṣù ramadan inolu ogunyomel ọdọ 1436 ọdọ hijira oṣù yìí níhu july nílu mẹ́wọ́nka ọdọ 2015 aṣáni karatuwa anáyígbé abakwani suratul zilzala suratul zalzala suratul zalzala ṣe súra kàkì akọlà lógó ọjọ́ òkwàrí súra yìí madúrọ̀gbó jáde medina bí àmì súra yìí gini ayàwùnṣẹ̀jọ madúrọ̀gbó jáde òbí súra tún nìsá yàṣọ́lùká omi ìjọ́ánì yàṣọ́lùká omi ìjọ́ánì ẹgbàkìlá ayẹ́tàkà bàkwá ni wọn aláwùta alákàáyẹ́ ni أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها الله تعالى يعني إذا زلزلت الأرض زلزالها إقباكما غانا ميجو وميجيون كما يميجو سورة كده anas bin malik dabal ki wa e riwaya tirmidhi anas bin malik radiyallahu ta'ala anhu yaka yanhi unu chojo sallallahu alaihi wasallama on ka one keleka ko ya bisahabe mu yeni weno ya me o yeni la wallahi ya rasulullah yenu unu ya tanu unu chojo anibi sallallahu alaihi wasallam ainihi to deun eni hun ne ko ale dunu ya dan e eni sadaki gane dunu ya be ki kulu allah o de ko enu eni kulu allah o jin enu ngani kulu allah o jile anibi ya to kulu allah o ji sulul qur'an dele mai qur'an perme perme ta eju kawdon won sojo eni to aide eni jaja ni إذا جاء نصر الله والفتح أنن يونن يأتي ربع القرآن ما القرآن فان جمل يجوك عنهم يأتي أليس معك قل يا أيها الكافرون يونن قل يا أبدا قوين يونن قل يا أبوت يأتي ربع القرآن من قل يجوا يجوك وانفوت ما القرآن فان جمل يجوك عنهم eto ai da ya ani idza zulzilat al ardu zilzalaha sura laha enen yong ene wani bi ni to rubu al qur'an e yele nu gomo shi iye kel al qur'an dom tazawwaj tazawwaj oya nyano ya nyano ya nyano ya nyano ya eh matin sadaki bi sura gide wuka e nguluma alikum raja kanino ko ban mọ́jàká nọ́kọ́ òkòrú mọ́jàká ní nọ́kọ́ kábọ̀dù dán kẹ́ nọ́kọ́ àtẹ̀ dán mọ́jàká nọ́kọ́ òjẹun ikùnmá ahẹ́ òjẹun mọ́jàká nọ́wẹ́lẹ̀ dán lókè yá mítẹ̀dá ìkìdú dá yàwó yà nẹ́ mítẹ̀dá ìkìdú sóra yìí ìdá zúrùdìlẹ́tẹ̀ ẹmùdún kẹ́ẹ̀ẹ́ ẹmùdìsẹ̀dá ìkì kúlíyà kẹ́ẹ̀ẹ́ ẹmùdìsẹ̀dá ìkì eh kulhu allah kene abaki da ja kene edi si sadaki ya yin kene ja gba ko titi wani wa shere di gari sadaki pa mi sura ime ama ene ene agba edo ko je an ma gini ko je wa ma ni emi da ja adwa me yani to ali kabodo aba ma chu yunga di ngadi kule yaro mele dọ̀ọ́kò kí a dé ya ya máa dùn ẹ̀rọ bá ṣílẹ̀ ẹ̀rọ ní a aláhù yí ya tọ́ àpàtì olúgbòlùgbò máa kẹ́hún yóò ya ya ẹ̀ àbẹ̀tẹ̀lẹ́ ya ń ilẹ̀ báyìí ni wẹ́lú ti dá a máa dọ̀ yá ẹ̀rẹ́ ìwọ̀n kò ádọ́ yà kí abẹ́ àlè ẹ̀mdàjì àmà ẹ̀tọ̀ ọmọ àgbà wá tí ní nílẹ́ẹ̀bí ìhẹ̀nù amọ́mọ́ ẹ̀dúgbọ́ àmà ẹ̀lẹ́ọ̀lẹ̀ mẹ́rin ọ̀bọ̀n ni máa ní àṣì skúlù wẹ́lú dá ọlọ́kọ̀ọ́kẹ́

òtùrùkú ẹlẹ́kú ẹnìkẹ́ ọdí dónúgbù kàmẹ́ka ẹnìkẹ́ ọdọ́ ìbí yèmí ẹlẹ́kú tó ká mẹ́dọ̀gùn ọmọ màkàrẹ́ ẹwọ̀n àtúgè ẹni ọ̀là ayẹ́rí kọmọ àwọ̀ aka ọkọ̀ gbáhà ẹ̀hàkẹ́ ẹni wa ọkọ̀ àtẹ̀hà ẹni kòrò àláhùwá ọkọ̀ ẹni ẹ ó kó a ẹ àkẹ́ àní ọ̀kúlé ayọ́ àkáhìrì alákùnrin ẹ̀ka wọn bẹ́ẹ̀ ẹ̀ka ẹ̀rọ wọ̀nyí ẹ̀lẹ́kọ́ tó àgbọ́jálí ejú a kàdé anẹ́dùgbà pé àdísà níbi sálọ́lá àlùsálàmà kò ní ọwọ́ gbà níbi kí ẹnìyí òun á níjú ẹ̀ wọnú sí ọjọ́ kó á lù ẹ̀ wọn níbi sálọ́lá àlùsálàmà gbogbogbò ìyà kẹun dún ni àwọn ní Eh, oníṣẹ́ ọjọ́ ẹ máa rò ojú ẹ̀ àrùn ojú oníbi àjíkọ̀ bẹ́sẹ̀dì sẹ́dáìkì wọ́n lẹ́ngì jẹ́ngà níbi hẹ̀sìtìtì pẹ́ẹ̀gì máa kọ̀lá ní ìdùn ọ̀la ìgbàlẹ́dán ìdùn àníbi kàkiri yá tẹ́lẹ̀

so eh, ẹnìkí púpọ̀ ìrẹ́ ẹ̀hún gẹ̀ẹ́ni so abẹ́ẹ̀tí ẹnìkúrá ẹnìkú ẹ̀ nínẹ́bẹ́ ọ súra yàwó ẹ̀ lẹ́ojí òǹtí nígbà lùkà súra kì ní alẹ́mtẹ́rẹ̀ kí fa kúlíyà ìdájá wẹ̀mú dàálù ilẹ̀ ti tẹ̀dá ìkí wọn múlò lẹ́kí wẹ̀hù kọ́ abájọ ìṣàkà àṣàkú ìyìlú mẹ́wàá nì ohun ẹ̀tí ní kẹgbà tẹ̀dá ìkà abájọ gbogbo máa dọ́ ara háhà ìyìlú mẹ́wàá nì lẹ́ mọ́mú tẹ̀dá ìkí mú ẹ iṣẹ́ kẹ́ ẹ̀tí ní kó máa kẹ́ ṣe ìgbà ẹ̀tí máa gbẹ́ wẹ́ àmúdọ́ ẹ̀ nínú ọmọ kurani yìlú wú tẹ̀lá ìjábá yẹ wọ́n yìí yẹ dánú láti àyẹ̀bẹ̀ tẹ̀lé máa ń mọ̀ bẹ̀lẹ̀ jẹ́ ayé yẹ yẹn ẹ̀lẹ́kọ́ tòtòdá alẹ́ kuran ìṣe ń lò jìmá ẹ̀ amádọ́jọ́ kò máa nọ ẹ̀ àwọn gẹ́gẹ́ lẹ́gbà jábẹ̀ náà níbi sallá alẹ́ sallá máa yẹ bá kò máa di kuran di sẹ́dá kìtú ní sẹ́lẹ̀ kìtín kuran kò ní ní máa ní ìtọ̀ àmọ́ máa kìdẹ́ ìdúẹ́ ẹ̀ jẹ́ dàálù kẹ́ni kuran kìdẹ́ ìṣẹ̀dá ìkìkì

màmú fẹ́ du tẹ́hún ké du màmú màdú tẹ́hún ké du màmú kọ́du tẹ́hún tó ke du ẹ̀hún mẹ́ta lẹ́ gòkè ẹ̀hún kẹ́mú du ẹ̀ka ẹ̀hún màwọn ŋá du yìí kó ń kẹ́ mọ̀ sákàdá ọjọ́ báyìí ni du du alukur'an kur'an sura yake ce kuma addu'a ke ne suratu zalzala yi onse suratu idza zulzilat al-ard zilzalaha bayan yi oji ma onke ne da bana ki daraja qur'ani tore jumel le ju kan daraja bala un ne to en ki sura da ya kai ni idza zulzilat al-ard egba kuma anya wa ne mieju zilzalaha ola o mieju kuma adu karabun òmìnirú ilẹ̀ ibi ọgọ́ ka àwọn àmì olí èjò inú òmìnirú ilẹ̀ ti special òmìnirú ka ohun ṣe máa jẹ́ ńlá ayá mi èjò yìí ohun ṣe gbàkìlá ayá tápadà máa jẹ́ ńlá nìkì àti ní ga dábẹ̀lẹ̀ kọ́kọ́ máa kí ni earthquake àti ní ṣe onígbòǹgà ní ṣe ní ga iná wọ̀ iná rídà tọ́ ka iná rídà tọ́ ìkejì takẹ́ ohun dúkìjú ojú ṣe ní ṣe yọ́ yọ́ yọ́ ṣe ní dùgbò òbílẹ̀ àyẹ̀wò àrọ́nú وأخرجت الأرض أثقالها وأخرجت الأرض بلان يا مكدو أثقالها أمودوك جمع وجهي يمكدو أما وجه وجه وجه دوك دهان أنا يا مكدو ونشامونك ما كوجي إفاني أنا يا كدو تدامونك ما كوجي وعلى ليما دهان جنان سوجي فلاح une duk maduji ana yardu ubilege askola askolaha yangoche na amenwu kiju ijihane amenwu ikwu ekwu ekwu olu juju ijihane ikamino ado akini mineral resources yi ojo kila kwa ya bayan ledu gide hane ba hane mkuru toda allah ta'ala ni wa alqatima fiha en duk gide hane ana ado kulo tinyo wàtàkàlẹ̀ tákì wọn mú do òhò ìmúdi kẹtẹkẹtẹ ọlọ́lá ọgbọ́dọ̀ àmì mineral resources tó gìdé hànì gold lẹ diamond lẹ àbẹ̀kí fíbọ̀ azurfa lẹ àbẹ̀kí ni tin àpàtì lẹ àbẹ̀kí ni iron abg iron ore ọlá dú ekùnmádù ṣagbámú àbẹ̀kí ekùnmádù ṣọ abg abg ọgbọ́dọ̀ àmì bíjọ kẹlẹ̀ dúgìdé gbogbo akẹrẹbọ́ọ̀ amengi kuweka amame mon kibehani ane ya mkuro duha yujim mkuro duha yujim amengi le diha amengi kumanya do dao sumu dikete ide amengi kumanya kwale ajubu kishogo takane kini kidalu kiti wa akhrojitil ardu akolaha ama duwe uji kidehane ane mkuri polurinyo chenka ne mangi kidehane kuri polurinyo ebalele amone kijujane igwe gede ku ma agụ imu dị ga ayị kwuma enye agbụkọla kwa alụma وقال الإنسان ما لها وقال الإنسان تكون إلي أكا ما لها إنوا أشانك إنوا أشانك أنا موتا أغاكي هل كان أغالي وعلي هاي ومي أموتو إنيني وعلي وأموتو منيني ẹ̀ẹ́lì ọgọ́rùn-ún àmúnà ajá tọ́lá máa nínú

amma da labari ya ne ta mashini da labari ke amma shuruka ya ne ta mashini shurukan bayani akbara ha gidai shi onugunugu a ne koliyun onugunugu a ne koliyun ohun anya da labari kolawun abaka gidi ami mumi ni a ma kuma mo yo jẹun kí a lò lẹ́yìn da labari yìí amma ya kawo mu ne boyon ki acha ne yi amma hadisi bukhari shi kuji akhbara hakire annabi sallallahu alaihi wa sallama igbokatu yani yawmi idhin tuhaddithu akhbaraha wajala taka ma tuluka ta ma chana luka taki yani atadaruna ma akhbaraha mimma ma tuluka ga ya tuluka lai balai kuma allah wa rasuluhu a'lam ma ojo kunu shen amanu ma'utul wàlẹ́bí sallallahu alaihi wasallam ayi ni fa inna akhbara ha asoluka an nage asoluka laiba an ta shahada ala kulli abdin wa kulli ummatin bima amila ala zahari ohun ṣe kàkí ní adó ọjọ́ dú àbẹ̀ àkádó ọjọ́ nẹ́kẹ̀lẹ́lẹ́ àbẹ̀ àkádó ọjọ́ onóbìnlẹ́dú ma anya gbèjá àlìyàn bima amila ala zahariha okolo duku eti ujiane ane akanywe antakula ane aka kakinihi amila kadha wa kadha fi yawmi kadha wa kadha ado ojo abane itukolo abane gidei ojo abane ojo abane fa hadhihi akhbaruha yekan kuma ado akin akhbaruha ile bimaana ojo le ya onugunugu بأن ربك أوحى لها بأن ربك كغني أمي جوجينيكو غامي جويبا إيشو باي بيولا غاشي إنو ياتي هاي دوم هنين بأن ربك أوجي ووكتوني كما من كاكربوني أوجي وبا أوحى لها إلتي وهايرون تركون كيمي جواباني بأن ربك أوحى لها أوجي وندوه إلتي وهايرون abagadinihi yawma idhin tuhaddithu ha ana anya chuluka ojile a ngamune gbo ci bi anna rabbaka ya anwaje ngamune ma koju udwe aw halaha eleka ngbo kolo e, ya eh aka aka gini oyu echumuluka gini engwechire eolechi munu gunu ga agba nwe gbo awayo ire yeye ka gbo yilo jele mo

amuna an ya kparu kaduhu kwe kebari ma ashtata oja oja in amuna an ya ce ojele eh amuna aduhu kwe kebari ma ojo kaka gide ashtata oja oja ma ṣe bi ma'ana yarji'una an mawaqifil hisabi amuna akparuka yasduru an-nasu eh ay yarji'una an mawaqifil hisabi amụna akparụkakwọgba ọjọọ obi ka ike ikeberede ka ya ọgba o ya zuru na azụji kparụkakwọgba ọjọọ dị ma chikwọgba ọjọọ ijikwu ma chikwọgba ọjọọ ta ebe a achịtata ọja ọja ma chikwọgba ọjọọ alụghị ìnìbẹ́ bụ ihuma amẹ́nà èèyàn ma chikwọgba na ma chikwọgba ọjọọ ma amúrùn ma ma wa ma'amurun bihi ilan na ya na be kuma caje ma ihun na ohun ma caje ma lo yana mu na ojo le ba ma ce kwero ola meji abuka ci bo kuma caje ma ta aljana lo abuka ci abu kuma caje ma ta ihun na lo ya zuru nasu a shika ta ne eh yau mai izin ya zuru nasu a shika ta liyurau a amalahun to da alawa duka ce na yau katu ya doka dɔn maa li jɔ dan n'a gosili o ka tuta kɛ dɔ ɛ a n'a gaara fi o ka tuta kɛ dɔ ɛ da la lɛ gbɔ yewu mɛ yi yɛs duuru n'a se a yi taa taa johura a yi taa taa johura ɛ o ti a taa taa johura ɛ <laughs> eh, a taa taa di fura eh, ni a si taa taa a si taa taa ma yi ɛ ta kɛ gbɔ ma taa taa johura a taa taa ni johura duuru k'a ma wɔ

iyon ashtata oja oja liyurau a amalahum eki jẹun ma kam ne kwa na oja oja kuma du kọlọma nguma kọlọma kuma ti kó فمن يعمل مثقال ذرة خيرا يره فمن يعمل مثقال ذرة أنا دوك سكولو أبدو كولو نكادي كي نيادا akini khairan inde ki mudan yon shi ya ce da yara shi de ke anya ni yondo e o kolo chi abudu ku kolo ele abudu ki nyakade imudan yon shi shi de ke ni yu ene huli annabi sallallahu alaihi wasallama yeni akili enya ukolo omemele ishin eh yeni ali enya ukolo omemele ishin لا تحكرن من المعروف شيئا حديث لا لا حديث ما ملان شيء إذا وقالوا كيبون كس إذا حديث كيبون كسير دعاء تكنا نمين إني النبي صلى الله عليه وسلم إني إلين يا وقالوا أو مملايشين abudu kukolo kolo yin ode gide ti kiba ya account ojo na walau an talqa akhaka biwajhin taliqin aw wajhin

alikum obilege anibi sallallahu alaihi wasallama ya wọn kan wa igbe ukọlọ ya ebi ne yenihi itakun nara wala obishi kitamra yeni meji adola mebunate idagba ce ebu debinu debinu turke ebu bọlaunte ekoda debinu kekoda kedunune gbakedu talu kọlọ enyodomo ke agbo nebunate domo ṣàkàṣẹ kọ́dá débìlú ẹ̀ ti ṣiṣẹ́ kan wọn sórí kí ni kejì àdó ẹbùn náà tẹ́ ẹwọn ọbẹ̀ tẹ̀lé máa ń dùkùlù débìlú dùkùlù débìlú ẹ̀ ọkà kẹlàkẹ̀dúnwòn yàájà àdó ẹbùn náà tẹ́ ẹwọn ọbẹ̀ tẹ̀lé máa ń débìlú alẹ́ pàmẹ́lú débìlú alẹ́ mútẹ̀lá abẹ́ àkọ́kọ́ pàmẹ́lú abẹ́ kọ́kọ́ mútẹ̀lá abẹ́ kọ́kọ́ jẹ̀káka kẹ̀dú kwari kẹ̀dú ṣiṣẹ́ وفي الصحيح حديث فيل غد واجه كان النبي صلى الله عليه وسلم يقع جنه لا تحكرن من المعروف شيئا ملين يا وكلون ينو تري بلي اتني دون لبا يا جمو نا ودو شينك بلي اتني دي الله داكي جي شيني ودو بكولو جوته اغبالن اغبون نا يي يكيتي تشو كولو يوكين ها

kele kete tukolo yo ya be iki kaiba ibili kuto bana aluma wala kana ka kide ba ege otaka da wikayatul insani min sharri aljinni wa shaytan yone nyiwa wahid abdussalam bali un imola otaka da talbis iblis imola duku otaka da one yele mudu otaka da yeni ona ka kibili adam ado yo sika kini ya je wa fuma yote imi kete ngama

النبي صلى الله عليه وسلم ينهي ولو أن تفرغ من دلوك في إناء المستسقي ينهي أنك أتنومك يا المستسقي أنك أتنومك يا أمو شونك أني بوكت دواشي بوكت يكين أومك با كمرو دانيهو أم دانيه شاومي موبا ohun ma lùkì جاكو من mi alùgbé akọ àbẹ̀kí ni àtẹnumí kì á mọ́ tako ẹ̀mọ́ àrìkùnmọ́ anẹ́dùkú omi pé ọ̀ ene omi kpam taka mu da yi hewu mu durugi mo ba ani bi enu kolo aljana domo me le nya wu hadisi ka ka ko ai ka ja ko ai bul kasir mo mu do ai mi yani walau an talqa akhaka wa wajhuka ilayhi munbasitun yani da ba ko ko mai wa ade keteju no ke nya ile do ya aba kwa ba kolo aljana ni shidomo Turale aljanna yinya madunga mali yo yo na je. ịbịa onwunye anyị gbegbele ledo nche gbiti chaka m na-edugide ewo ma abe gbiti o abegwo m ebe a amụghị ele achụkwele amụma ele achụkwele nedugodugodo achụkwele iyu eleba enyi yi oriri ekele gị kecha m edisere ka ihe ileba uju ele nsuju ihe omemele gwa ọjọọ ifi hadithi omemele anabi sallallahu alaihi wasallam ya ka bubule yin ya nisa almu'minat ame bubula bakwa ame amoya ma bakwa la tahkiranna jaratun li jaratiha eh la tahkiranna jaratun li jaratiha onubile du kile nya nkunu bile keji ngana ne uda ngunu cheo keji emu je udawe kani ochubo ochubo ajate o ma won ye kikile kai igi je ka gide kikile gide peju ijo di o memele kai aba akutonu o ma won akutonu o ma akutonu anu ma anu ma kikile kai fe akutonu le o ma ikikile o ma won bi ani udabi npa ko jaka ee eh? ọma ọbịa na ihe ikwute ọnụ leta na emuje nru te mụ dawe ujenwule gị rute ule idawe ịba ele nya ujenwule ka ka emujenwule gị ọma omeji wonye gbalị ahụ wee agụta wee na adujenwuta nwụ ihe ya n'ibi wee gị na n'ibi ka dị mgbakwu na adujenwuta nwụ nwere ọma ụdadị ọga na otitala ụgbakụtọn otu aja ka chọ rejak kekele ga egwu anagwa aha i nwe m ihe nwe ibu nwele ati wele mee tọ agbata kedu je ole na mụna lote mọ kenya gị ụja nke bụcha kene dị je ole abụchalede abụchalede ị ga na ido idomi ehe meji onye dugwu na dewo idomi alụ oye onye dugwu na ibu nga ma omeume ibu nga mele aya obi anụmọ ibu mele ọgbọ emi taki bụ anwụ were ọgwọ ka ibe anwụ ebido gala enwode ụgwọ agwọgbe ngwọ ma ya ha na-agba yọ ya enwele na wee agụta ya ogo ya na-ebi maka ihe nwere ọla bụbụla egbegbo enwekwe ọnụ kelekwe ọya ma e, kọwe ma chụọ ọya ọla ile a ma adịbu onye odu kẹrọ e e la kekele líka e ya dùn ibà yàdùn lálẹ́ kó mu ọrụ rẹ̀ àti òǹkó rẹ̀ nù ọ̀rọ̀ ka pẹ̀lẹ̀ ẹ̀chẹ̀tọ́ rẹ̀ nù ọ̀bí ọ̀rẹ́lẹ̀ ka kẹ́ lè wódò yìí kẹ́dù jẹun kàánù ọmọ akútó nù kíkí líka ẹ̀ka kíkó wà fún mi lébélébélé láta kìrọ̀ na ọ̀la kọlọm ọ̀nàkẹlẹ awọ ẹwà rẹ òun yẹ náà èmúdọ́ àmì tẹ̀kí ní màmúlù yẹ mẹ́ múdà ìṣẹ̀wé yà tura yà la mẹ́yìn ẹ̀hùn dún kéke yẹ múdà awọ ẹ̀yẹ bá ẹ̀ kàkẹ́ ẹ̀yanu nígbà ní èsì oyè aṣọ ọ̀kọ̀la wọ̀ bí àmàlùkì aṣẹ lè mú. ìní nínú ọkọ̀ dún pàmẹ́lú yẹn ẹlẹ́yà wùnú mú gbà wọ́n ló fìrìsánà fìrìsánà ṣáàtìn ìdàgbàṣọ ètìpà ẹ̀rẹ̀ ánẹ̀ ìyó owó ma pé ó yàmá àbẹ̀kú ma kòkòrò yàmá ohun ìṣe ètìpà ẹ̀rẹ̀ ánẹ̀ ń ètìpà ẹ̀rẹ̀ ánẹ̀ ń máa ké ètìpà ẹ̀rẹ̀ ma mú ó kolo kolo rọ nọ

ìjogungun ẹ̀dùá ìnìkì ìjogungun anẹ́bí sọ́lọ́lá alẹ́sọ́lá mẹ́rin dágbà kìtì pàwọn lẹ́lẹ́ mẹ́dù aláhọ́ akọ̀ tó dẹ̀hùn tá ẹ̀hùn kò ágò kékeré ìmìnigbọ̀ọ́yọ́ ẹ̀hùn dún ní kékeré ní ilé gbọ́ọ́yọ́ wẹ̀lẹ́ òbí ṣíkì tẹ́mìrì dágbàṣẹ̀ kọ́dá débínú bẹ́ẹ̀bù ihò àbá ọjọ́ ṣùwà ilé sẹ́dẹ̀ka ìdùn sẹ́dẹ̀ka ìdùn bá ọjọ́ ṣùwà ilé sẹ́dẹ̀ka ìdùn pàmẹ́lú mútẹ̀lá jẹ̀ká kàmúnà àdúrí bá ọjọ́ ṣù bẹ́ẹ̀bù ilé ìdùn ẹgbàdúkù máa lọ wí máa ìjàkà dáńgọ́lá bá máa ọgbàjú ọgbàjú síje dọ́là ọ̀tán mọ́ṣálásí náyọ́ mọ́ṣálásí ìjúmà agbèbára ìdòlẹ̀ ọgbáhùn ọgbẹ́gbẹ̀lẹ̀ ẹ́ ọgbẹ́lẹ̀ wà dé ọ̀rọ̀ ìdòwà yìí lára mẹ́lò àkọ́ àmọ́lé ẹ̀rí pa mẹ́lò ọkọ̀ ẹ̀ àtàn ilẹ̀ yẹm danana àbókùnmáàdó ẹ̀

ojú ma kọ́kọ́ lẹ́rọ wọn nù oníkété ń ẹ̀chánẹ̀ pírọ̀jẹ̀tì ojú ní kí stọ́ọ̀fù wọn ẹnẹ́gì ní 50,000 naira kì á chánà yí búrọ́kù ẹnọ́gọ́lẹ̀ wọn ṣáṣù kò ní ó nẹ ọkọ̀ 2.5 million méjì yẹn ojú ìkójà nẹ̀yìn ìyàtí ni yá chánà yí búrọ́kù alẹ́yẹ òmẹ́lú ojú bí ẹlẹ́yọ ọkọ̀ kà mọ́ ojú yá ṣe kò máa ṣọkọ́

ndebi ogwu ya nwele ya adogwe eho e ka leke ọmụ bụ ga m rute hụba ga bibie ha ọka kwenwe ibe gwela ya nwele wekwela nkwụgị ma ya mee obodo ma ya na amanịghị ye ya adịdị madaji eligo ema ali ogbulu ana kuna ya ubilege kome ya amal kala daratin khairan yara ne en yonga kini ali en ya tụde nge nyo duke ci abru gide tiki e nya de yudu bojo wa man ya'mal mithqala dharratin sharran yara wa man ya'mal mithqala dharratin ene du ki ango kolo che abdu kuma ku kolo ele nya kade ki ju kolo e bi ene ngi che ki emu ne pa yara kide gele ojo na ke yuke di mu no bele idi en kuma account ojo na o ke dun idi en kuma account ma account ojo na ogba iwa gele idi en kuma gwa ruka ti o le di ojo na iholo ko iholo ko poku ke jidadi abu idi en kuma ma gwa ruka ojo na okulu ko echiun ìdí òlé ìbí ẹkù máa yá kẹ ọjọ́ ọ̀dá nára mẹ́lú kẹdún ìdí ẹ̀hùn kù máa yá gbálùkà tí òlé ìbí ọjọ́ ọ̀dá kọmẹ̀ yá mẹ́lùmí kọ́lẹ̀ sẹ́rẹ́tí wà jídádi ọ̀dá ọ̀gàdìmàṣe wàdú tí ẹ̀hùn wà gbọ́ ọ̀dá òlélé wọ́n ṣe ayókò lélé ẹ̀mdà agbọ́dá ó ṣàpẹ́rù ẹ̀pẹ́lẹ́gẹ̀ ayókò lélé ọ̀dá Eh, amụna ihe obicha gbadajọ ha ebekede amakwa gwa jiri ụka mecha ka nache na bekede na mee ya achụke onye na o ọ danwụ ma nwa ụtara atịba anwụ ya mte achedewe ahọta agbọ a, a agbagiri oketela meche ile alụka mecha ka n'aka ya la amụna egbọla yo na meja agbọ ede ma tilichi ya agbọ ọdawa ya dịghị n'ihe ma ngwọ oketela meche iyi mai amal miskala zarati sharran ebiye na abu dukin ya kade gaji ba yera ce da kuma amdun ga wajo na aba a sha bayo ne ba sa joki alo aji mumin olele lenga aji hun yo yi ami me ko ka je che bo e bo ya ni bili wa ke ja anya che ta ge yuwa ibe àwọn shi na oda ni ale to o ko ana gba bo yo kim do ba won lo aji mumin ki le bu ba bo jo na e sedna abubakar siddiqi رضي الله تعالى عنه دبالك واقف حديث ما إني أجوك أبا يا راكو abakar ko ma da ka dai rogu ya raku iraku iraku aku tabali wa nabi sallallahu alaihi wasallam yani hi abakar ma yubukika ya ababikr sin ha cha ku ga ku egbe yi tinya de wa raku wa le yeli قال يعني ان شوجو يبكيني هذه السوره سوره اذا جلك يديبا يا يوم وراكو سوره اذا جلك يديبا يا يوم وراكو turu oyo ka gini afru ke je ne de tiki ọjọọ ne na ba kan le oyo na ule vile nga ma ye le ya shegwe e ka afru ke be koda gogo ame adua oyo na ka me achu ni chile anibi onwe bọọlụ ala yọ yọ iji na onwe ada onwe ara kwio ebe game na eyo ụlọ n'alẹ abegwu ma dị gbaa ka adọla kọmpe kpama ka mama niwa chigwene ka aka wọle anwa kpama ama gbisura ijajulu ma ara kwuo kó léhe ma ẹ̀tàbálì àákà ló léhe ojojì ààyè yọ̀dá àákà ló léhe ajoi amafuma ulihi machihi kini mwambani ulihi ulihi wakulu duwa lani amara ku ani ah, ojo chijoi oya didon abe gimo ne gimo wo yiti akajo masijo gidele ba ama wo yoro dango yo ama lule himanachi maona ruhinyu manule himanachi maona lohunyu maona tiyule bo abe kuma abe kuma no be awon no be chaite ole himada ọgọ́kùn máa ṣọ́ dígbò kàmù kókò aná ọ̀bẹ aná kéèké ẹnẹ́gì aṣòdì ohun gbówó léwà agọ́kọ̀ ihun ẹnẹ́kẹ́ gẹ̀dẹ̀ àjẹ́nà ẹ̀dọ́ ẹ̀lẹ́lẹ̀ ẹmkúrọ̀ yóò tòkúgì ẹmkúrọ̀ yóò ajìgì tòtòdálà sẹ́dínà abọ́kàrọ̀ rákú anẹ́bìsọ́lá àmẹ̀já tùlé ìmẹ̀já tàdúrọ̀ ọjọ́ ilẹ̀ ẹ́ tó àmẹ̀ wọn ti agbọ̀kọ̀bọ̀ ọjọ́ kí dùbà ayé àfẹ́lẹ́gbẹ̀ fúrò láhùlẹ́kù ọjọ́ abàwọn mẹ́lẹ̀ lọ́wọ́lá anẹ́kùn tìkùtìkùnà wà tìdìnìbù ìmá àlélò wúkà mẹ́ àwọn ti kù mẹ́wọ́n mẹ́tòlé ìlà tàdúrọ̀ ọjọ́ táwọn mẹ́wọ́n gbọ̀kọ̀bọ̀ yọkọ́yọ́ kí bá ayé níhà lọ́kọ́lọ́kọ́láhù ọmọtẹ́ni aláhùmáwọ́n náà máa lùmọ̀ múnìṣì yọ̀kùtìkùnà wà yìí

ẹ̀tùdá alẹ́ alùkì nẹ̀gbàkùn mẹ́tì mistake tágùn mẹ́ka àkọ́jọ́ kí báyìí àpẹ́rọ àmẹ́pọ̀ ọjọ́dọ́ mọ̀ ọjọ́ ti àti mistake ni àmáyà mẹ́un ìnẹ̀gbàkàmẹ́ àti mistake ìnẹ̀gbàkàmẹ́ àti bíẹ́ni tágùn mẹ́ka àkọ́jọ́ múdùbá wọn ṣẹ́gun mẹ́nẹ̀gbàkùn mẹ́tì mistake ni àmẹ́ àríyá yọ́ ene dukechi anabi sallallahu alaihi wasallam ainihi ogbodu me pakocha mama adama amene ataduri egba ama ya e eh, ogbodu me kumeta duri leba imuna bi ko jo awon yitu le da abi ya awon yitu le atawabu ma tuba eh, ka ti onale inyonu ma ojo ba wa ojo ba ya e amudu ba oje ti wa wa ka je aboki adu ba mo mana to dale annabi sallallahu alaihi wasallam yani abdu ko le fi nyaba me chukun khalid dhunuba saghiraha wa kabiraha dhaqatuka wasna kamashin fawqa ardi ash-shawki yahdharu ma yara malami arabuka kele ehe define ko yo mai ne ma do ko yo ta ni ko yo mo ta ala ni khalid dhunuba saghiraha wakọbíra ha zakatokọ yẹni wẹ́ mọ́ wee léèfi ọjọ rútánì àti oléèfi yéèlé wẹ́ mọ́ nù ẹ̀lẹ́dútánì àti oléèfi ekekele wẹ́ na nù ẹ̀lẹ́dútánì zakatokọ ẹnkù máa dóòkọ ọjọ́ ìrìn wọ́n sì náà kẹmáàṣì nìfọ́ọ̀kọ̀ arùbí ṣẹ́ọ̀kì yáhẹ́rù máa yọ́ra yẹni wẹ́ kí ànáàtù ṣíwẹ́ dábẹ́nẹkẹ́nẹkẹ́ alùlẹ̀ ó ya nẹ́gbókùnmọ̀ eneleba ya ki ayola nwe ogele tukwe ke ki ayola yi keke gida ichi kekele de na dere to mm, mm, ene du yechin ye ichi ele na dere gu ene du yechin ki kekele ti ele un edere doji mu ene ogele tu le fi ele tu le fi kekele ogele tukwe ke na doji mu kida onda turuka allah tabaraka abdu kebine lenya kade abdu kukolo bibi lenya kade shirika ya dijudu nabi sallallahu alaihi wasallam fa abdullah hadith abdullah bin mas'ud radiyallahu ta'ala anhu iz musnad imam ahmad in iyyakum wa muhtirat dhunub ulati gine gine oge kamona ali ali nyamu iba mele nyamu no ulati kamona agba gine yi chabudu dan yi chabudu dan yi chabudu dan kuma kale mele nyamu no fa innahunna yajtama'na ala rajuli hatta yahlikanna to da mu lefi gine gine le ma ko da ma yun ne ba ohun ma nana ohun ma wi ni yun ne ma ya tigi ramma na de hafwa mami hafu do mami hafu mune da ma fu mami hafu do hafu mune do ma yumdu du kuru do mune do ma yumdu kuru e wa ma to yọ surati zilzala ya kọla ọjọ ọla ọjọ kwana ya kọla ojí ẹ amẹnẹ yọ pa amẹnẹ jẹni olèfi kékeré kó lè fi nìyí náà sura ẹtọ àyà dábà tí ihun alọ abájọ yìí ṣe suratu suratu adiya suratu adiya òjì sura ẹkí ọgbọ̀n mẹ́lẹ̀ wá ohun ti súra ìkìdì líka ìhà alkùnrán ṣeun kẹ gbálùkà pé fatiha ojú ohun ti súra nọmba 100 pàdúwà ọjá ní maka ẹ̀kọ́ yálẹ̀ wá ní ohun ti bí súratul asiri mú wá súratul asiri òbí súratul asiri màdúwà súratul adiyat Allah ṣánà ọ̀la ihun pàyẹ́ bó wal adiyat bayan ya gbaka annabi sallallahu alaihi wasallama ipa mu ne duhu aboki kuma duwa anyi la ogbodu ma ne duhu yi kuma ti he ogbo ka kuma lo kuma wa oṣù kàdẹ̀ yà gbíṣẹ́ madan ma wa ni ma pẹ̀lú dàbíyàn wà níbi àwọn ẹun kì kẹrẹ bí bóun kùmà kì kùmà ṣẹlẹ̀ wọl àdìyà ti dọ́bà náà. بسم الله الرحمن الرحيم والعاديات ضبحا نعم الله تبارك وتعالى ينو نجيبو قاي العاديات العاديات جماعه يلا ده اما يلا ما كنه العادي أو العادي العاديون أو العاديات تو العاديات شي بلورال عليجو بو بوبلده اميرا كومي ولي ولي ولي ولي ولي كما ان توبا وجالو والعاديات الله يني نغيبو باي اميرا امي اما يلا ضبحا العاديات ضبحا اما يلا Abee kuma kɛrɛg, abe kuma manuka nane ɔlɛ bi ma ana zafiri alhayi n'i sebi. Egbadu kuma kpiinii anyala kyen'erule ule tabali ile kɛlɛ kɛ ya naa do kɔhaa. Ɔ la e kɛlɛ kɛ ya naa do kɔhaa wulalɛ. Ngalawo ko ngemi dɛ. I n'o nge gebo k'ama anyala, dɔ bɔ haa abe kuma ana rule kuma ana kiniŋgini kɔhaa ma ɛgbaa kuma arule dɛ. فالموريات قدحا فالموريات المخرجات النار بصك حوافرها بالصخر يوم يوم قاي اما يلا ابيكم دونه irunadu ọgọ́dẹ̀ta máa ní ulé tàbálẹ̀ ojú òkúta tákẹ́rẹ̀ máa kí àkókúta ẹbá tàbí àwọn ọbùnadù alìmúrí àti kọ́nà ààrẹ máa kere ma ki ango tukutai ki abunadu oyo nge bogo pa manyala lele ncha manyala e kama ba pare to kogu ola ka ango yoge bo pa madam fal mughirati subha ya la la mi jin allah ta'ala ge bo ko mi amda bi akara bi ibi tafsir ibn kathir yani fal muriyat qadaha yani istiqaqu ni'alaha lis-sakhri anyela dere yi okuta kupayo fatakudahu minhu nar taki bunado falmughirati subha ala ngunga o ebogo pa ma anyela almughirati abe kuma abe kuma wa bamune ma iwa bu ne, ighara de ya edutu abamune ma tigili subha adike gogudu ala yenu ngegebo kwa anyela ikama bapa kuma nne aba ma kafiri ma inne e abu mama leba shi wa abu mama sigili ama dike buruduma abu mama mama la ma da cijo ina jo na jo take gaba ma yala dutu abu mama a sigili dabal kalibi sallallahu alaihi wasallama ki adutu abu ma kafiri ma ba na jo al subhare fa atau naqa fa atharu naqa anyala gide kuma anne kama ba kwa anne ba fa asaru nabihi nako a ma ebutuku tande ugbo kuma ajo kuma ajo yayi asaru nabihi nako a ere tane maleta ki mu ikodo asara chedu ikote unle asaru nabihi nako a takere utane ma kuma adu tane ba takijenge ibutu chini kutu fa asaru nabihi nako a ṣeun ka máa bà pa ṣeun kẹ́ gbó ọgbẹ́ni àmì fíìmù ya lè yọ́ làmù ka máa ṣe fíìmù ogun máa ní fíìmù ogun oòrùn dábẹ̀ kó wọ yìí máa ṣe yìí ẹlé ẹgbà máa yẹ láárúlé ẹlé ọlá ẹ̀bútú because desert máa dùn máa lù lẹ́yìn ngbókù máa rúlé lè lẹ́dákẹ́ ẹlé ẹ̀bútú kẹ́ àkùtù máa bì tẹ ẹ̀bútú kẹ́ àkùtù máa bì lẹ́lẹ̀ taku ere ma kuma ta ne lai taki jeun na ko a yen ibutu shine ku obilaha fawasaqna bihi jam'a fawasaqna bihi taka nyala lai ngoma muduma imumadu le ato gagede sato wasato wasato na bihi ingoma muduma zula ato gagede ogede unta jam'a ogede moja makafiri nyala ere tane tare ibutu ku

فالموريات قدها أن يليك يا درتان كرن أبنا فالمغيرات صبها أن يليك معنى معنى إن جو ناجو دودو أكربا من ولا معنى دسكو يابما فأثرنا به نقع تكا يلالن بتناكو فوسطنا به جمع يعودون ندعو قدرجا كنت داك الله قبل إن الإنسان إن الإنسان لربه لكنود نعم yẹni torúkù ń gẹ́bọ̀ ibá ẹun kẹ́ jẹ́mù ń gẹ́bọ̀ yìí takọ́yọ́ kí gẹ́bọ̀ ọ̀lá kí ní wọnú inẹ̀lì ìnsàn ọjọ́ àti ìnsàn ó nẹ̀ ilẹ̀ ṣeun kọ́ yóò àkàkó nẹ̀ ilẹ̀ ẹ àkọlẹ̀ olúgbò nẹ̀gẹ̀ni inẹ̀lì ìnsàn mẹ̀lú nẹ̀ ilẹ̀ bá lè rẹ́bì yí ìmúdàgbàdé nǹkọ́ yọ́ bá lẹ̀kẹ̀nú yà tó jẹ́ gbìtì Allahu akbar inẹ̀lì ìnsàn lè rọ̀bí yí lẹ́kẹ̀ẹ́nù àyẹ́lá wọn yóò gẹ́bọ̀ kó wùn yìí agẹ́ ẹbọ̀ gọ́pọ̀ àyẹ́lá ẹni ó nẹ̀ ilẹ̀ bá ẹ̀ẹ́jẹ́ méjì ti jẹ́ gbìtì ńgọ̀ ẹnẹ́kùnmọ́dọ́ àkíní ojú àmáyágidẹ́ àmáyágidẹ́ màtẹ́wà adọ́jọ́ kàìnínú màtàdọ́jọ́ aliyu bin abi talib ìdúgbò kùnmọ́ adúmi ń àmúnẹ̀ abidigbo kuma adomi nga mu ne mo ohun ma to ni ni agini wal adiya subabha en fuje da ohun mu ya ma ya lelen turu a ngi gide a ngi kuma kajo gide se ngi kedu e mu ju nga la mu jin e ke da rabola mu ku abi ay ni gide to ni sa'alta anha ahadan qabli nene ku we tini ni gide do bangu me yen na'am sa'altu ibn abbas ngati o abla ibn abbas nini ne abu nga atali nini en ke kan ngun al khayl hina taghayyara fi sabilillah yinhi anyela egba kanyela ki arida egba ki egba egba e ba mu ma ama ole yeri era ya ba ma gede ba shitodu ojo ali ibn abi talib yanihi oge jengo abdullah ibn abbas gogale ngado yeni yeto izhab fad'uhu fad'uhu li welu ko ya delu mamu welu ko ya delu mamu o ma gbara abdullah ibn abbas ma ya do mo falamma waqafa ala ra'sihi qala aba aba abdullah ibn aliyu oke tufti nas la ilmi laka haya ko ma nume le nga ma tu ni wa ko yele eh ogboku me ma yin tan ma ni ne te je kini do himu e je ko wa ni na balele wallahi la in kana awwala ghazwati fil islam badar inu ngege bo ko jo la kama ka isura ke do mo ba ola ogu bede de judu kama ja ngo ya ko lele do mo ogu bede de judu egbele wa abla bin bin bin bin abbas wẹ́gbẹ́jú kẹ́yìn kogbo mẹ́ àkànyí kogbo ẹgbà lẹ́yìn àmẹ́nkọjọ́ àkọlà ló gbọmọ ọmọlẹ̀ ọ̀là ọkù bẹ́ẹ̀dẹ̀ ni wọ́n jọ́ kàdọ́mọ̀ wọ́n máa ká nà máa na ilá fàrẹsán àyẹ́lá méjì nà lẹ́yìn kogbo ẹgbà lẹ́lẹ̀ farasunli zubairu zubairu ohun náà yẹláka zubairu ọmọ awam ohun náà yẹláka wọ́n farasunli mẹ́kẹ̀dáàdì ẹ̀kẹ́jù àṣẹ mẹ́kẹ̀dáàdì ọmọ áwùsì abó méjì kì náà yẹlá jọ́ kànyí kogbo lẹ́dọ̀mọ̀ Abu miji, kùmà náà yẹlá ọjọ́ kààyùn kò wu lẹ́lẹ̀ ìdánwò fọ̀kí fàtẹ̀kùnù àdì àti bọ́bà ẹ̀ ṣe láti àmúdàrú kò ẹ̀kọ́ jíun yìí kàkà máa yẹla kò máa nẹ́tọ́ kò wu kì àmúdà máa yẹla lẹ́yìn kọlà ojíun ìnẹ́mà àdì àti bọ́bà min arọ́fà ilẹ̀ lìmùsdẹ́lifà wẹ̀mìn lìmùsdẹ́lifà ilẹ̀ àmìnà allahu akbar èyí tẹ̀síri sábàdí fa yẹ́tọ̀ wẹ́mẹ̀kùn á ti ní kàwé àbájọ yìí ó yá ayalẹ́ kàmẹ́kà ẹ̀ báà ụmụatị na ikwu nke a tọrọ eletọ anyela ọwọ rugo mọkọ ya gịnị ama anyela ọwọ ọwọ ama anyela ọwọ kụbarụ ole ma na mmimi mm. ama anyela le ọla le kwọ obi ala tabara ka wata ala ka aka ebe a is metaphorical incense ọla ka obi atị ni ka iche nke obi atị ni ka kpaala le ṣeun lẹ́yìn ka ọmọdé wọn yìí ìgbó ka obi atị ni kọlà lọgbà mẹlẹ ebe a ṣàmú nẹ̀ kò máa ń wọ́n pí àrẹ̀fà tí mú ìzẹ̀lẹ̀ fà ló ọ̀nà kò ma tọ́lá máa bí yọgidi yọgidi yọgidi ọ̀pọ̀ dú máa wọlẹ̀ kẹ̀ bó máa yọ máa ná ní ìrù yíbá àmẹ́lẹ́wọ̀n ojú ẹ̀kàkẹ́ muzdalifa muzdalifa muzdalifa ogele ma nwode ogidi egba inajo taka neki neba ma takwa ila mina ma odi mina ala ko ya ka mo eran abla ibn abbas den fone zatu an qawli aya kede ba oji eleyi ko nge cha ka egbele nwe ko ni le nwe mu yele ko ni yoka tun ali e ile o nge Allahu akbar. Turale uma che paruka yele. Hmm? Ilimi che paruka. Eon lesi imdal majiri mi che gecha chi karatu. Ina mi mali mi lililililile tupe ko aji ma de ku ebe na gbe gbadu. Ena ni tiri wazi ma gbadu. E Onugun gweke to online ala le oji oji internet. Eh? Eto oji internet kenali. Turuke na gbo aya ogene gide ya nwuchi ma na nwita ọlọgwọ ikwu maka ya na nwita ohi ohihe omemele kwụda ege ka ya bụ ya na adọmọ enali ohihe omemele ka ya gaidi ya ala mere adini ogele litafi tito tito tito ka ya na adụghụ enachikpo ogile ke naanị asesu amilitafi lele turuke na chi nezere turuke ga enhuma na aka ito ṣeun ka ilimie kẹchẹ gwaba kiti ọmọ wọkùnmọ́ adúmí kàkí stagnant water omi gị awa bagete gị macha n'ikili mie m da bagete gị wu ko ma amanyu ye ya e abu nga mu ne boten ki mu e da bagete gị guba ele ya bi bi na da bi bi ile mi se paru kan ya ju ani bi leda e ka nabi sallallahu alaihi wasallam adile ka abbas ko ya ya ya ya le ma to hmm. ni sanna ali yini wese na ali enwe ya oji aya ita e aya gede ku etu ni no yele wese ne muneme ye yo ngetibu na basi me yeto abe aka ya nke ka re wedelo mo amado ya aya yomo ya ka nga ka gide e eniki kalogo ka ba ene ki ishira ele do mo ibi ele nge dwa ene ne no no da ka di bi ya e dini ma ajiro nyehun eh litafi ma alle boy na dini eh asali ma alle boy na dini nazari ce o ma alle boy na dini take ga bi sayyidina ojo echo e, umma turki a dabreju a abreju qur'ani tafsir qur'ani da abreju hmm allahumma faqihu fi din wa allimhu ta'wil kani bi shadu haune un ko ya ya janna ali un wala bi wa torun ci yeto ko yo kame akola le mun ya belegba igbele ko ngene un etoro tane to وبهذا الاسناد عن ابن عباس قال لي انما والعاديات ضبها من عرفه الى المزدلفه فاذا اووا الى المزدلفه اوروا النيران سيتا مامودا مامودا مدابيا مدابيا تورونكي كاغني ابو مزدلفه ابو ابو كما ابو كما اكو مزدلفه تيمينا ابو كما اكو مينا ما اكو عرفه تي مزدلفه ولا لنوجه كامل دمو تو غدون لپاكو تشكا ما انا لنكي ti abdullahi bin abbas ti o ali bin abi talib àti sahaba mun duk maka ogbodun soko so ali to ba innal insana li rabbih lakanut allah tabaaraka wa ta'ala yani une ile ba ene ki a chuje gbiti ko ojo nshi ete ta ko ojo gebo ile une ile cha je ko ojo do mon al kafur une ile chene ki ko ko ojo gbiti gbiti nshi hadith hadith dika Allah ta'ala alam bi sihhatihi akubu abi umama annabi sallallahu alaihi wasallam ainihi inna al-insan li rabbi laka nuru gidaiba ka Allah tabaaraka wa ta'ala kai kaimi ojun shikakini une ile isene kisa kokoyo ikokoyo la kuma kaya shakini alkafuru ene kuma ado ene kokoyo alladhi yakulu wahada usene ki hangi jui waje mun kitangi waje mun kitangi ki da mapuna ẹnu jẹ́ gbìtì kọ yá kàlẹ̀ lọ wọ̀yà dúríbù abúdẹ̀hù ẹni dúkìá pọ̀mí ọ̀hún ìgbètàwálì yédú ìtàlì yédú ìgbè yédú ìpí yàrùtà kọ gbé yẹni ẹnẹkì máa jẹ́ kọ yọ ní fún àkàlẹ̀ lọ wọ̀yà múná òrọ́fùdẹ̀hù ẹni dúkì ìhánàwọn ẹ̀kì máa ṣáàdó nẹ̀wúbi ẹ̀wọ̀n lẹ́wọ̀n ẹnẹkì ẹnẹdẹ̀gbìtì ihe dị na-egwe machin mgbe igwele mụmiri tawa ihe ọlele amị mụmiri tawa ihe na ya ati alesi lesi ụmụ ike te ite na taka ala gbegbele nkete agwụji enwe iyi nkete ido na gbegbele nnele insana lerobi alụkọ ọ na-akpa manyọ na mụ na-edo abayọ ọ na-akpa manyọ na hmm. Hmm, e e e mụ na-edo kenali ya echatịkọ na ene na tekọ ya lie mụ mụla e achate ka mụ na emeghi ihe a na-etake egene ka echate ka onwu enegide oge wa ya alụ edun mebụ ya ga mma kwụ ma ligwitarụ na adu biwo merọ yebekwu merọ ọmọkwa adago ị ga mma ya nwe nwe onye onwe adago acha ekwugbo ma abịa ha ma alụ bike mmadụ na aka aka ihe na ege ihe ma ya

e ko onye le ṅelu iba omidi ne ga atụkwu bi ndị ne ga atụkwu ogbo ijiri akịchọ tenge ne ụcha eni emrute jali ele amune une jali kichaba kwa ega bo ne abakwa ke acho omelu masalachi ega bi unu machine awa koku ngogu bi e o le gene atikele unge chi ogi aga ka meja ene one eh inal insana li rabbihi lakanudu iche ne kuma cha te kuno moyin tagam amdu amu amu amu ne du amu ko gudu wonu gunu bu jene kuma ke yuna aka ne gina bo na nje eh ene ga ne gina bo na wonu gunu bu shi aba akini wonu gunu bu ka ne we onale ko ne gwe wo ya ne ile. ene ga lalu ko ya ru bu ma jini tagu ko gudu ko ko kwa churuka tura le wonde ile chene le kenudun atoje gbiti ale ti papa ohun ne se yi isa se de papo yohun ale oge le duka se ka loje kimi ko bo ate ojo ako ne pa en atoje gbiti ala wa ala

abilechi ji boka egba ka ma na biri yo yele leta abile ji boka ma che nfa mele ayo ya ya biri yune me yenge tuba me tako ne ile awa je che yin wolan ini be bodo mo ba ama chugu ma che ma o le pa ma wa chulu ka mo holi eh amena agboli ke aya lo oye ike o amena agboli ke ka ma aya lo oye ike o edem ne ji abo ne le alukuchu chitake onye ka ha amụ na enukwa anyị na-ameji adọrọ amelekọ na ekele oge enwe nwe na ateba nwe amụ na aji achụlụkọ oge lalali ma chụkwa oge ma aji achụlụkọ oge lalali ma ara na une amenogo kede ame ka eleke hụla mọla alụka agwọ na ụdabaghị ema mọ eleka ka emere eleba bọ anị nke tụkwu ite abakọ m n'obere ogo eke e agbere ele ema mere ele dabụghị ọmụ n'obere elete n'ebe a oṣù káwọn ẹdùn ẹ̀rẹ̀ fa iná hu aláàdáríká lẹ́ṣẹ̀hì oun ti tí ó nẹ̀ yà wọ́n bọ́lá mú ìjáàlẹ̀ ó nẹ̀ ilẹ̀ dágbà kàyẹ́ ni wíta àmẹ́kàmẹ́lú alẹ́ pupa kó jákáyà kẹ̀ká mẹ́mà kó dè wọ́n ṣe nù iná mà onye nwa abụghị na ọgalaji wa innahu ala dhalika la shahid o na abola ni na yi o na chene bi ne unga wo unga wo di wi wa innahu ala dhalika o ne ile ba ubi ki ebe ne che yi ya wo di ja li nyola kine ne be ne mi ya je che nyola ẹgbàbọ̀ ohun kó nà ara rọ̀ ọgá àwọn tòbóbùnlẹ̀ ìjámẹ́lẹ̀ abájọ́ yìí ẹ̀màkọ́ lọ kí yẹ́ wọ́n dé ìrà àmà bọ́lá máa gẹ̀lẹ́bà ẹgbàgbélé máa kó ayọ́kọ̀ oyé ní lámúrídà ó jí ní amúrídà pẹ̀gbínàkùn àbóhùn táwọn ẹ̀yàkùn ayọ́kọ̀ yìí

taki anya ka ihe n'iyi onweche je aka yọkọ onweche si, je ee we ahụ na ajọkọ bụ onweche je abụghị ha je onwe ha adụmaja onwe ha achọgbu ya onogene ha onwe we egwekele onogene ha inna lillahi wa inna raji'un ga yọkọ nka enu onweche je ahụ na to eche nke aka eyọkọ ba dole dawo maji to ko engolu mamu kuma gwetale mama agwele mini yona tungi ju edalo egbe egbe ya le ka ko ngeke je akun on ajo ko ngeke yi oyiku e ko nara ibe na ajo ihe omi ja ajo ko no ye omi ajo ko no ulu mebu mi ya bu e ko yo yo leke bu mi ehe ichoro gele e eh, nu ngeke je wa innahu ala dhalika la shahid ona oh, ache bi ne ngo ngo aje Wa one ile anya ihe aligheri ya i a ng e enyooyi k a kichi no a na ii neno le ki i enyo n n ilo yoko ya cha yume we macha kaduku ne gen we cha la le ga bo yoye ne kan na bu e mata e to yoro ko yoma ji christmas we na le we o yo ngo ne kan na bu e ma tu che ne lo ko ba ke je ngo le al kebe tuma me yulu che al kebe tuma me yukebe ino yoka allah ala ya cha yume iye ngo pya le gudu amago ogbogo le korata cho ti ngo ga ga ye ngo la al kebe yugeun inojoko ya aja yo me ge aje nga age nga mo abe mo mo gba la e gugo gogo o e ga manyu eh e gugo gogo e mo e du ai ma ju ne je ge ni ha ene ge e akuli ti e wa innahu ala wa innahu li hubbi khair la shadid ni je nga hiri yo inepe oyo edumanyu inepe oyo edumanyu inepe ogele mega do aka ja cheyin ojo takada mi mdu mpo ojo ojo kwa na gba duku na anya ko ojo okun lola ni mana oyo ebuku ma gmo ojo na kuma daba tal jena piti ke je pidi huma mana ngo sisi rati che biti maka ojo lola mana ojo aljanna ye mi kudaba ona daba zumdi atate na daba mana ini dei kebere ma tema kai ushile aduku ma ya che kebere ojo ye ma tetumi nini ma atumi ojo ye mi ko ohun mo ene ni ya waja do we ro lawa

ẹni mú náà ṣàdùn ọgẹ́ lè wá gbọ́dọ̀ ọgì àtẹjọ papọ̀ jáká ìwà yálù gbìnìgbìnìgbìnì ọkọ̀ òlẹ̀ ọkọ̀ ọjọ́ ọkọ̀lọ̀ òlẹ̀ ọjọ́ ẹgbùkún òlẹ̀ ọjọ́ ọyà òlẹ̀ àti bá

majini ngo ko ko ma kuma Allah akbar e naleji e naleji be ge naleji e, e ha ngo do ya e ngo yo juba e be ge naleji ya e ngo yo juba e chogan na me boko chi chi du ira sa tera soga ne dun ma gede da ke ngi yu do ma cha do ngo ko gele enyo angi enyo ama enyo ile nga mda ni yujili agbiwola yoyona yake mari na rupiwola mara mm wa innahu li hubbil khair la shadid afala afala ya'lamu idha bu'thi wa ma fil afala ya'lam aidaya una ile iman ma fil qubur egba kuma ya ka bo kide oji pa وَحُصِّلَ مَا فِي الصُّدُورِ ẹ̀hùn dúkò nẹ̀ ọdún má yà ẹ̀hẹ̀dọ̀ yìí lakabir ìṣe nù mà pàmà òun nínú mà pàmà tùlù pàpọ́ṣáká ọjọ́ lẹ́ta màdúkù ẹ̀nẹ́ pọ́lẹ́ yíkọ ẹ̀hùn kìdọ́ lẹ alukọjọ́ wọn mà ẹ̀bá ìtàlùkù ẹ̀ wọn mọ́ lẹ́lẹ̀ tọ́ ìgbẹ́ mọ́ adúkù ojú suratul adiyat walilahi alhamdu walimanna wa hasbunallahu wa ni'mal wakil sadaqallahu alazim وسبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وبيك أقول يجي بشوا اللهم ارحمنا بالقرآن واجعله لنا إماما ونورا وهدى ورحمة اللهم ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهلنا وارزقنا تلاوته وأنا الليل أطراف النهار واجعله لنا حجة يا رب العالمين صلوا على النبي الكريم Jimmy Gidele. Hmm? ilẹ̀ òní ti mẹ́lẹ̀ Ẹjọ́ ọ̀rọ̀